lórí àṣẹ. wà á ní wàá rùn ẹbọ ṣíṣe ìmọ̀rọ̀gùn mọ́lọ́mọba níbi ìjọsìn àtàwọn ọ̀nà ètí ó pín sí. àsọlánà nípa àwọn aburú ètí ń bẹ níbi ìmọ̀rọ̀gùn mọ́lọ́mù níbi ìjọsìn akàwọn aburú ó tó méje láàárọ̀ yìí lágbára ọlọ́run àníwá àrùn àwọn ìran oríṣiríṣi ẹbọ ìmọ̀rogún ọ̀rọ̀lọ́ọ̀ba èyí tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé ìran àkọ́kọ́ mukhrijun minal milla ẹ̀ńtàbá ti lè bárù rẹ̀ lọ́wọ́ rẹ̀ onítọ̀hún kìí ṣe mùsùlùmí má ó lè máa kírun nítòótọ́ o ó lè máa gbààwẹ̀ o ṣùgbọ́n ó àwẹ̀ rẹ̀ àti irun rẹ̀ tí ń kí ọlọ́run bò ní gbà á lọ́wọ́ rẹ̀ tó bá jáde láyé inú náà òníyọ́ wà yóò sì máa bẹ nínú nánà gbére lópin ìgbà tí ó bá ti tún bá kó jáde láyé. ìrìn lẹ́ẹ̀kejì ó lè tọ́pọ̀ wọlé òun ò gbéyàn kúrò nínú ẹ̀sìn Islam ṣùgbọ́n béèyàn bá ti jáwọ́ níbẹ̀ kékeré yóò padà di ní ńlá mọ́ni lọ́wọ́. ìrìn àkọ́kọ́ shirkun akbar yukhriju min al-milla wa yukhlidu sahibahu fi an-nar idha mata wa lam yatub minhu ìran àkọ́kọ́ nù wọ́n lè tó ṣe pé ìmọ̀ ń sọ ní di kèfèrí ìmọ̀ ń sọ ní dolóòsà kò ní jí ó sí yàtọ̀ láàrin èèyàn àtẹ̀ntí kìí ṣe mùsùlùmí ẹ bá wá ṣe bẹ́ẹ̀ tí ẹ jáde láyé tí ò tún bá yọ̀ wọ̀ná lálùkìyàmà yóò sì máa bẹ nínú náà gbére kí wọ́n nìran àkọ́kọ́ òwà sọ́ọ̀fù ṣẹ́yìn mìnàníwárin ìbáàdà tìlẹ̀gọ́ ìrìlá oníkámọ́ka nínú àwọn oníranran ìjọsìn èyí tó ti pọ́lọ́ ọba nìkan là á ṣe é fún ká tún wá máa ṣe fẹ́lòmíì ká darí ìjọsìn ṣíṣe kúrò lọ́dọ̀ ọlọ́run lọ́sọ́dọ̀ ẹnìkan náà àwọn ẹ̀dá tọ́lọ́run bá dá kàdùn áyìn gẹ̀rìlá bí kéèyàn máa ké pẹ̀lòmíì yàtọ̀ sọ́lọ́run alìjẹ̀nu ńlọ ń pè ní ṣéwù yìí tó ti kú ti pẹ́ ńlọ lọ síbi kọ́bàrí rẹ̀ ńlọ ń ké pè ní gbogbo eléyìí ẹ̀ńbà ti lè ṣe onítọ̀hún kìí ṣe mùsùlùmí má lábala àwọn aláàfáà tíra kan bẹ fawzul azim ìmí tún bẹ àwọn àìmàtì wal ulama àwọn àdúrà tí wọ́n fi sábẹ́ àwọn tíra yìí tí wọ́n pè ní bí khutba ìsáwákà kótóbá yasin ó kọ òní bẹ́ẹ̀nbẹ́ kì í ṣe kọ ọlọ́run ọba ẹ bá ti ń képe nǹkan míì ìyàtọ̀ sọlọ́run ọba onítọ̀hún kì í ṣe mùsùlùmí má kírun ó lè gbà kódà ó lè yan zàká. bákan náà mímọ apẹran fún ọba ọba wọnúdọ́ọ̀rù la fẹ̀ntọ́ yàtọ̀ sọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ kábàárẹ̀ àfáàyàn àgbà kan ibẹ̀ lọ́lọ́ síbẹ̀ pẹ̀tọ̀ ìrẹ́mọ̀ kọ́dámù ìrẹsẹ̀ òwa iṣẹ́ báyìí iṣẹ́ báyìí ọ̀hún wa kọ́bẹ̀tì ilé jámọ́ lọ́wọ́ ẹ̀ẹ̀méje ńlọ́yìpọ̀ sàárè rẹ̀ gbogbo ráhùn eléyìí náà lára tó lè sọ ni dẹ́lẹ́bọ ni. wal khawf min al mawta mímọ apáyà òkú tó ti kú bẹ́yàn bá ti lè jáde láyé bó ṣe lè wù kọ́ lágbára tó agbára wọn ó ti di òtún bá ń tẹ́ ó ti di òfo ìmọ̀ wá fáyà àwọn òkú àbí ìmọ̀ bẹ̀rù ayé agabi gbọ́dọ̀ yorùbá ọlọ́run gan-an kọ̀ọ̀kan yẹn ayé kéré ó ní apáyà ayé lẹ́ẹ̀méje ká bẹ̀rù wọn ọlọ́run lẹ́ẹ̀kan irú àwọn gbólóhùn báyìí gbólóhùn rádaràda ètò ìgbóni kóńdẹ́t Islam onílẹ̀yìn òní ọjẹ́ àyíbẹ̀ẹ́tì ẹ̀kọ́ ọ̀rọ̀ jáwó gẹ́rù kéèyàn máa ṣàgbéǹlé oore sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run ọba lóore tó sọ pé la yaqdiru alayhi illallah kò sẹ́ni tó lágbára láti ṣe fún ni àfọlọ́run ọba nìkan ṣoṣo irú ẹni tí à ń ké pé bá ń tààrà kan rí lọ́dọ̀ rẹ̀ irú ẹni bá nà àti sọdọ̀rọ̀gún mọ́lọ́ irú ẹni bá nà ẹni tí bá ń sìn irú ẹni pé ẹni tí bá ń ṣe àgbéǹlé oore sọ́dọ̀ ẹni báwọn onítọ̀hún ó ti di ọ̀ṣẹ̀bọ ó ti di mọ́ṣẹ́ríkù ó ti mọ́rogún mọ́lọ́ọ̀ba níbi ìjọsìn. yẹn ni pé ẹni tá à ń ké pé òun à ń lérò pé yọba níbi àbùkátà kan abáàtì ẹ̀wà náà sọ̀rọ̀ kan arùpẹ́ ní báyìí tá a bá ti dákọ̀ rẹ̀ òní yọ wá kúrò níbi ìṣòro ẹgẹ́ báwọn ẹ̀dá kan ti ń pèrè àwọn ní bí a ṣe máa ń ṣe níbi sàárè àwọn tí a gbà pé wòlíì ọlọ́run ni wọ́n ẹni rẹ̀ sì ni wọ́n gbọ́n tó lọ́wọ́ bá sọ nínú alukur'an ọlọ́run ni wọ̀yà àbùdó na min dunillah ma la yadurruhum wala yanfa'uhum wayaqulun haulai shufa'auna indallah ọlọ́run ni wọ́n ń jọ́sìn fún tó yàtọ̀ sọlọ́wọ́n bá kí ni ń jọ́sìn fún nítorí wípé kò ní ìnira kan kò ní ìpalára kan kò ní ìṣùtá kan léè tó lè fi kàn wọn. wala yanfa'uhum kò lóore àbáǹfààní kankan léè tó lè ṣe fún wọn. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ní tí a máa ń sọ ni pé haulai shufa'auna inda Allah àwọn tí ó gbà wá lẹ́nu àwọn tí ó sì pa wá lọ́dọ̀ ọlọ́run àwọn lẹ́rí wọn. eléyìí jẹ́ ìran àkọ́kọ́ nínú àwọn ètò sí pé ẹ̀ńtà bá ti lè bá lọ́rẹ̀ báyìí khalas kìí ṣe mùsùlùmí mọ́ ó ti jáde kó nu ẹ̀sìn bí ọba tún bá ń bẹ̀ tẹ jáde láyé onítọ̀hún inú náà ní lọ kò sì ní jáde inú náà yóò máa bẹ́ẹ̀ lọ nígbèrè ìran àkọ́kọ́ nù ìran ẹlẹ́ẹ̀kejì ṣírùkùn asgar ó lè tó ti pé ẹbọ kékeré làwọn àáfàá pé kò Islam ṣùgbọ́n kì í jẹ́ kí èèyàn ìgbàgbọ́ téèyàn ní sọ́lọ́n èèyàn ìmọ̀ jẹ́ ó dínkù ni tí wọ́n ń jẹ́ sirikun asgar ma kana wasilatan ila shirk al-akbar oní tí ó jẹ́ okùnfà àtẹ̀gùn ẹni tí ó gbẹ̀ tí bá ń ṣe é lọ síbi ẹbọ ní ńlá oríṣi méjì ìlú ń wá pín sí. ìkíní shirkun zahirun wa huwa alfaadun wa aqwal alfaadun wa af'al ìran àkọ́kọ́ nù yẹn ni pé ẹbọ tó ṣe pé ó fojú hàn iná làwọn gbólóhùn àbáwọn ìṣesí kan iná àwọn gbólóhùn kàlẹ́hálfì bẹ̀gọ́ ìrìlá mímà fi ń tọ́ yàtọ̀ sọ́lọ́run mímà fi búra eléyìí náà ẹbọ ni ẹsẹ̀ rí o tó ti ta láòkọ́ ni ṣùgbọ́n bí èèyàn bá ti jáwọ́ ń bẹ̀ òun náà ni yóò ṣe okùnfà téèyàn ó fi kọ́ sínú ẹbọ ní ńlá ìfintọ́yàtọ̀ sọ́lọ́run ọba ìfibúra nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé man halafa bi ghayri Allah faqad kafara aw ashraka ẹ̀ ń bá fi tó yàtọ̀ sọ́nà ọba ẹ̀ ń bá fi búra láì ṣe àní-àní onítọ̀hún ó ti di kèfèrí bákan náà ó ti di ọ̀ṣẹbọ hadithi yìí imaamu ahmadu àwọn ní àgbà nínú musnad wọn bàbá abu dawud nínú sunan abi dawud àárín bẹ́ẹ̀ tirimidi àwọn náà gbà wá bàbá wa albani wọn ní hadith náà hadith tí ọlọ́láàfíà gbáà ni lọ́pọ̀lọpọ̀ àdúgbò lónìí lọ́jọ́ pé wọn ò ní nǹkan kan tí wọ́n fi ń búra tayọ ìbọn wọ́n ní ọlọ́run ètètè bínú ògún ni ẹjọ́ káwọn ọbẹ̀ àkófòrán bàdàl ìmọ̀ wọ́n mọ̀ wá pè wá lọ síbi àìgbọ́lọ́hùn ọba gbọ́ lẹ́yìn tá a ti gbọ́lọ́hùn gbọ́ wọ́n máa wá lọ síbi ẹbọ lẹ́yìn tá a ti gbọ́ yé pé kò sọ́nà ń àwọn àdúgbò tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ náà wò o ogun ayé wọn ọ̀sẹ́ o tó yàtọ̀ pátápátá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ṣíṣe ńlọ àdúgbò tí wọ́n ẹ̀jẹ̀ ajáwọ́ sí i tabaari bóyá bíi ọ̀dọ́ kan tọrọ ti yé tọ́fẹ́ gbalé ládùúgbò bẹ̀ tọ́ àlùmọ̀ ọ̀fọ́lọ́hún òun òfin kankan búra ọ̀fọ́lọ́hún tí wọ́n wà ẹ̀ńtọ́ ẹ̀wà rí bàbá àgbà àgbà ìyá kan ẹ̀kọ́ dọ́ bójú oníwà ọkọ̀ takò pé sọ́rọ́ nítorí rí ìmáàmù mọ́sálásí lòun àwọn kan làwọn sí lófin òun kan ló ń sì kọ̀ búra báwo bá ti alẹ́ búra ọmọ bá tiẹ̀ lọ ẹ̀dẹ́kun ẹ̀já bẹ̀rẹ̀ ọlọ́run bá so ẹ̀sìn wa tá à ń sìn ẹ̀já lágbọ̀ọ́yé nípa rẹ̀ yẹn kanu nínú àwọn ẹbọ tá a lè pè ní kékeré sùmọ́tọ́ jẹ mọ́ abala gbólóhùn lára àwọn nǹkan tó jẹ mọ́ abala gbólóhùn bákan náà kọ́ọ̀lù máa ṣá Allahu wa shi'ta gbólóhùn bọ́lọ́hùn bá fẹ́ tí lágbájá náà báyìí tó náà bá tún fẹ́ ọba wọ ọlọ́run tó bá wù yín tó sì wù ọlọ́run gbólóhùn báyìí náà gbólóhùn tí ọ̀dà ni gbólóhùn wá òta lòun àti fi ọlọ́run ọba ṣe déédéé ẹ̀dá náà bẹ́ẹ̀ sì ni ntọ́lọ́mbà fẹ́ nìkan òní ó ṣe ẹ̀dá ìbá àfẹ́ ìbá àmọ́fẹ́ wájú pé ntọ́lọ́mfẹ́ nu ìfẹ́ tọ́lọ́mọba nìkan òní yóò ṣe. ojúṣe ọlọ́mọba sallallahu alayhi wa sallam lamma qala lahu rajulun ma sha Allahu wa shi'ta ẹnìkan sọ fànàbí oníbọ́lọ́mbà fẹ́ tíra ànábì náà bá tún fẹ́ àjàǹtàní lillahi nidda tó ọ̀fẹ́ sọmi dòrógún mọ́lọ́wọ́n bá ní ọ̀fẹ́ fimi kẹgbẹ́ ọ̀fẹ́ fimi kejì ọlọ́wọ́n bá ní bólú tó yàn ọ́ dá o tọ́ba dìgbà míì bó ṣe wí ni pé kọ́l masha allah wahda bọ́lọ̀ ń bá fẹ́ lónìí kan ṣoṣo. àdìsí yìí àrínú musnadu imam ahmed afáwa ahmed shakir wọ́n ní ìsinadù rẹ̀ àwọn tí wọ́n gba àdìsí wa. Ah, ó lálàáfíà púpọ̀. wọ́kọ́ọ̀lù lọ́rọ̀ àwọn abala gbólóhùn onígbólóhùn tá a máa ń sọ oní àkọ́mọ̀ lọ́wọ́lọ́wọ́ wá fúlàn bí ọba sí ọlọ́run àti lágbájá báyìí ni ẹlòmíì ò tẹ̀sọ̀ pé tí ọba sí ti lámarin àtọ́lọ́run ṣùgbólóhùn tí ọ̀dà òǹlẹ́lẹ́yìn o bí ọba sí ẹni báyìí à ẹ wò ẹni báyìí ni ẹ sálọ máa kí bàbá lókè ni ẹ sálọ máa kí bí ìbá ṣe tiẹ̀ ni àtọ́lọ́run à ní táwọn wí kábàámà wí o gbólóhùn burúkú òǹdílẹ́yìn wọ́sọ̀wà gbólóhùn tó bá mu oníka sọ pé masha allah summa fulan gbólóhùn bá fẹ́ lẹ́yìn náà ti lágbájá tó náà tún fẹ́ àbí ká sọ pé masha allah wahda gbólóhùn bá fẹ́ lónìí kan ṣoṣo. bákan náà àwọn gbólóhùn lawla allah wa bí ọba sí ọlọ́run àti lágbájá bí ọba sí ọlọ́run nìkan là wí tàbí bí ọba sí ọlọ́run lẹ́yìn náà lágbájá tàbí ọba sí ọlọ́run tó lu ẹni báyìí fún ìṣẹ̀lẹ̀ báyìí à níta wí kábàámà wí bá a ṣe wí nu ẹ̀já kéésàrà. nínú ayé alukur'an ọlọ́ni wa ma tasha'un illa an yasha Allah rabbul alamin ẹ̀dẹ́ òní fẹ́ nǹkan kí nǹkan wá rí bó ṣe fẹ́ àfi kó ṣe pé ọlọ́run ọba ọba adẹ́dàá ọlọ́run ọba ti fẹ́ síwájú ntẹ́dàá bá gbà lérò bọ́lọ́run ọba ti bá lọ sí nǹkan ò lè yọrí síbi eré kankan eléyìí jẹ́ abala kan nínú àwọn gbólóhùn ìyẹn níbi àwọn ẹbọ ìtọ́jẹ́ ẹbọ kékeré ẹ wá rí lára ẹ̀ bákan náà wàmísìlù kọ́ọ̀lìhì máa lé ìlọ̀lọ́wọ̀ àǹtà àwọn gbólóhùn náà ò náà dáa. ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀ ń ọ̀lẹ́nì kankan àfiwọ́ àtọ́lọ́hùn ń ọ̀lẹ́nì kankan àfọlọ́hùn àti wọ́ à ọlọ́run nìkan ló ní má mẹ́lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan ni ó ní. tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ hàdà láyé ka ẹ̀ ọlá yín la kókó ń jẹ àlùbáríkà ara yín là ń jẹ àti tọ́lọ́hùn gbólóhùn àwọn gbólóhùn tí ò dáa òun lè léyìn kò wínú. ń ọ̀lẹ́ nìkan ká àfọlọ́n la hawla li wala quwwata illa billah ń ọ̀lọ́gbọ́n ń ọ̀lẹ́tẹ̀ ń ọ̀dàgbára kankan ní ìkúnlọ́wọ́ ọlọ́run àánú ọlọ́run nìkan mú orí gbà ó bá a ṣe wí nu hada min barakatillahi wahda tó ìbùkún ọlọ́run o ọlọ́ọ̀lọ́run là ń jẹ gbólóhùn wí nu kì wá àǹjọ́lá yín àtọ́lá ọlọ́run gbólóhùn lélẹ́yìn gbólóhùn ẹ̀bọ abala ti àwọn iṣẹ́ فمثل لبس الحلقة والخيط لرفع البلاء àwọn gbẹ́kúdé ìta àánú ń so mọ́ wọn lọ́rùn àbí ìtawà náà táǹfì síbi apá wa àbólóńdè ìtọ́ kàmádì tó rò pé bẹ́lẹ́yìn bá ti ń bẹ́ẹ̀ àdánwò kankan ò lè ṣẹlẹ̀ ojú kankan ò lè wọ̀ ọ́ mọ́ irú àwọn eléyìn náà lára àwọn ìṣesí ìtọ́lẹ́bọ nínú ònlélẹ ìwà ọwọ alálàyé o ẹ ń bá gbé nǹkan bọrùn bí kúlè tó so mọrùn àìbẹ́ẹ̀tì ẹ̀kọ́ ìbàǹtẹ́ ńlọ́lò àìbẹ́ẹ̀tì ẹ̀kọ́ olóńdè ńlọ́fi sí ibi bàràdì rẹ̀ ìdá àǹtàkọ̀dà nìhàbì àfbáàbù rọ́fún ìbàlá àwò dáfún yìí fàádà ṣírkùn asgar tó bá ti pé ó lérò nígbà tó fi gbé kúdẹ̀ tó fi sọ́rùn àyígbà tó fi òkan sọ́wọ́ àyíbẹ̀ ti ẹ̀kọ́ nígbà tó sáńdè má dé ọgbà tó ń dè tó ń sán má déhùn òní yóò jẹ́ okùnfà tọ́lọ́mọ̀ bá tí ó fi mú àdánwò ètò ń ṣẹlẹ̀ síhùn lọ́lọ́mọ̀ bó fi mú lọ ní òfin ní ṣẹlẹ̀ sóhùn ná tó lérò pé okùnfà lásán ni ìgbà yín ọmọ jẹ́ ẹbọ kékeré torí pọ́lọ́mọ̀ bá kò sí ní okùnfà èyí tí àdánwò fi lọ wọ́n tọ́ ẹ̀kọ́ bá ní lérò wípé tó ka ìbá ti wà lọ́wọ́ hmm. tí ó ń dé yìí náà tó náà sí ń bẹ ní bàràdì kò lè séwu kankan so irú ẹni ti di ẹbọ ní ńlá ó ti di sí ní lọ́wọ́ ẹ̀já kì í sára o níbi àwọn ìṣesí ìta máa ṣe ẹni fáwọn àsọ̀rọ̀ tó ti gbà pé àwọn tó sọ̀rọ̀ ọba ti lè wà ń ń ni kò má kò bẹ́ẹ̀ wù tó ti rò pé tó so mẹ́ni ọ̀nà ìní ó gbà ọ́ lẹ̀ hàn irú ẹni báwọn ó ti di ẹbọ ní ńlá nù kì í ṣe kékeré mọ́ o lára àwọn ẹbọ kékeré oníṣirikun khafiyun ẹbọ ni ìmọ̀rọ̀gúnmọ́lọ̀ ni ṣùgbọ́n ó púpọ̀ eléyìí máa ń ṣẹlẹ̀ nínú ọkàn níbi èròǹgbà níbi àníyàn bí kéèyàn máa jọ́sìn fọlọ́ọ̀ba rìyá an wa sum'atan ní ti ṣe kárí mi àti ṣe ká gbọ́ mi irú ẹni báwọn iṣẹ́ ti ń ṣeun iṣẹ́ ń ti bàjẹ́ máa lọ́wọ́ lónìí kan ṣoṣo. kàn yá àmàlà àmàlà mímọ yòtàkọ́rọ̀bù bíi ilọ́lọ́ yorí ìlú bíi sànà náàsì àlẹ́yìn kéèyàn máa ṣe nǹkan kan náà ìjọsìn lẹ́yìn tó ṣe pé àáfi máa wojú rí ọlọ́ọ̀ni àáfi máa wá kádẹni àsùnmá lọ́dọ̀ ọlọ́run bá ní ṣùgbọ́n náà àníyàn rẹ̀ kò ṣe é lánìyàn tọ́lọ́run ó ṣe é káwọn èèyàn lè bá kí káwọn èèyàn kan lè bá yín bí ẹni tí ń kírun lápèjúwe ọ̀gá ti ń kọ́ ń kí ọ wà ń bẹ̀ àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ àwọn ẹni ńlá kan wọ́n wà ibẹ̀ lè bá bó ṣe dáa tó ọ wà ń ibi tí ètí fàágùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wà ń fàágùn bí ọba ṣe náfìlà lónìí nìkan ó ní ìṣẹ́jú tí máa lò ìṣẹ́jú kààbọ̀ ní náfìlà tiẹ̀ ni torí pé àwọn èèyàn wà ń bẹ̀ lórí rákà yìí ọ̀kan lásán ọkọ ló ṣèjú márùn wọn bá ní a ah, àwọn olùbẹ̀rù ọlọ́run ẹ̀rí bó ṣe pẹ́pẹ́pẹ́ tó lórí náfìlà ìtọ́gbà ló ti gbà ó ò lè lẹ́sẹ̀ kankan ná níwájú ọlọ́run bàtà ńlá. àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ó ṣe sàárà lè tún bá dáhà káwọn yóò lè bá yìn ọ́ torí ní tó fi ṣe sàárà nu abọ́ yọ zàká kán lè rẹ abó tí ọ̀kalẹ̀ mọ́ṣáláṣí pé ẹ̀dá kọ̀ mi ẹ̀dá ẹ pariwo mi dáadáa àbòsí ẹ̀dáwó mọ́ṣáláṣí ẹ̀ ń tí wọ́n ń kọ́ ètè kọ́ nìyẹn ó ti dábàá ẹ má rí tí owó kankan lọ́wọ́ mi ná ẹ́ kí láǹfààní kéèyàn dáwó ẹ̀ kọ́ lẹ̀ ṣé ká máa fojú sí ni pé n ti ẹ̀dáwó mọ́ṣáláṣí ìbọ́lọ̀ ló ń ṣe é fún a máa ṣe fẹ́yàn

àyíbẹ̀ tiẹ̀ kọ́ ó ṣe ṣèkárí mi ṣèká gbọ́ mi èyíkéyìí iṣẹ́ tíyàn bá ṣe tó bá ti ní ṣeárí mi ṣeá gbọ́ mi nínú irú iṣẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ ń ti bàjẹ́ lónìí kan o iṣẹ́ ń ti bàjẹ́ o èyàn ní gbalada lè lórí. Qala Allahu ta'ala faman kana yarju liqa'a rabbi falya'mal 'amalan salihan wa la yushrik bi'ibadati rabbihi ahada. ọlọ́run lẹ́yìn tí bá ń páyà ọjọ́ tí ọ̀bọ̀lọ́wọ́n bá rẹ̀ pàdé lẹ́sẹ̀ ògbèjì kó nítọ̀hún kọ́ ya tẹpẹlẹ má dáadáa ní ṣíṣe iṣẹ́ rẹ̀ ọ̀dọ̀wọ́ nítọ̀hún wala yushrik bi ibadati rabbi ahada kọ́mọ̀sí mọ́rogún mọ́lọ́wọ́n bá rẹ̀ níbi ìjọsìn tí ń ṣe ṣe ń torí ọlọ́run nìkan má ṣe ń torí ọlọ́run àti ń torí káwọn èèyàn kan lè bá yìí ọ́ ojúṣe náà ọba sallallahu alayhi wa sallam sọ pé inna akhwafa ma akhafu alaykum àṣírìkọlà ọ̀sùgàr anábìíní tí ń bà mí lẹ́rù jùlọ lẹ́yìn lórí ẹ̀yin tí ẹ mi a iṣẹ́ ẹbú tó ti pé ẹrú ẹ̀ ń bà mí lẹ́yìn lórí bi bí àṣírìkọlà ọ̀sùgàr kò sí bí ẹbọ kékeré kílẹ̀ bọ́ kékeré ọ̀hún àríyá ṣèkárí mi ṣèkábọ̀ mi yàkúlù lọ́ọ̀ yẹ́wùmọ̀lẹ̀kìyàmù tó tó bá dé ògbìn àlùkìyàmù ìgbà tó lọ́n bá ń san gbogbo ẹ̀dá lẹ́sàn-án lórí àwọn iṣẹ́ rẹ̀ ètò gbélé ayé ṣe yóò máa sọ fáwọn tí a ń ṣiṣẹ́ nítorí ìṣèkárí mi tí a ń náwó torí ká gbọ́ mi tí a ń ṣe dáadáa kálíbà pò kìkì wọn ọlọ́run wàá sọ fún wa pé ìdìhábù ẹ̀yin ọ̀lẹ́sẹ̀ kankan tẹ́ gbà lọ́dọ̀ tèmi o ṣùgbọ́n ẹ lọ sọ́dọ̀ àwọn tó ṣe pé kọ́ǹtùntùrọ̀ ònà fìdóníyà àwọn tẹ̀ ń torí wọn ṣiṣẹ́ láyé ẹ lọ sọ́dọ̀ wọn fanzoro hal tajiduna indahum jazaa ẹ lọ yẹ̀ wò bóyá ti ààrẹ sàkàkà gbà lọ́dọ̀ wọn lórí iṣẹ́ èyí tẹ́ ẹ ṣe nítorí tọ́lọ́run ṣùgbọ́n nítorí ṣìkárí mi imam ahmadu àwọn nígbà àdéhìí wa bàbá wa albani wọ́n ní àdéhìí yìí àdéhìí ní àlàáfíà gbáà lára ẹ̀ ní al-amalu li ajli tam'in ad-dunyawiyyin kíyàn máa ṣiṣẹ́ kọ́mọ̀ sì béèrè ẹ̀san kankan lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n torí ayé nìkan torí ẹ̀ níbi ṣe ti ń ṣe kàmáni hajj ẹgẹ́ bí ẹni tó ṣe pé ọlọ́ọ̀ṣẹ́ hajj kò sí nítorí tọ́lọ́run ọba ṣùgbọ́n ó sì nítorí pé wọ́n gbìyànjú bá ti lọ sí maka àdúrà máa gbà àbíyàn bá ti lè ṣe hajj eh, èyí ò gbà lọ́dọ̀ ọlọ́run torí ayé nìkan ilé iṣẹ́ àyè ti ẹ̀kọ́ yu'adhin aw ya umma an-nas li ajli al-mal àbí ń pẹ̀rùn àbí tẹ̀ ń léwájú kírun ní masilasi torí kíni torí owó tí wọ́n ó fún torí tí fi ń kírun nù torí tí fi ń jà sílẹ̀ máa mú nu torí ń tẹ́ ìpàwọn márùn-ún di pé ìmáàmù ọ̀kanú tí wọ́n ń rówó ń bẹ̀ oní àfẹ́ máa gbowó. aw yata'allam al-ilma shar'i àyíbẹ̀ tẹ̀ kọ́ ìmọ̀ àtọ́lọ́n ìmọ̀ àlùkùránì ìmọ̀ súnà níbi wa Muhammad ìmọ̀ òfin ọlọ́run kò ké nítorí ọlọ́run ṣùgbọ́n ké nítorí pé a kí ó náà ti dọ̀bẹ̀ báyìí o kí ó náà ti dọ̀bẹ̀ báyìí o ó náà fọmọ àwọn ilé kéwo àbó náà wà padà lé kéwo. àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àwọn olùjẹ́ ìdàlẹ̀ adìlì mẹ́rin àbúté ń lọ jagun sójú ọ̀nà ọlọ́run kọ́ lánìí àkàkà ju wípé torí ọrọ̀ tí ó rí lójú ogun ẹja gbọ́n tó jìtẹ́ náà onítàǹsà abduldinar wàtàǹsà abduldirahami wàtàǹsà abdulkhomisoti tàǹsà abdulkhomilati ìnáàtìyà rọ́dìyà wàyìn làmìyọ̀ntọ́ sàkìtọ́. anábì ní ẹrú owó dínárì ẹrú owó pọ́ùn ẹrú owó dọ́là tàǹsà ó ti parun ó ti pòfo wàtàǹsà abduldirahami ẹrú owó náírà ẹrú owó rìálì tàìsà òun náà ti parun ẹrú aṣọ kọ̀míìlà àti kọ̀míìsọ̀ àwọn òṣèlú ńláńlá nu o òun náà ti parun ẹni àrùn ti ya yẹn bá fún lówó ètí nítorí ẹ̀ ṣiṣẹ́ rọ̀díyà yọ̀ọ̀yọ̀nú inú ó dùn ṣùgbọ́n bí wọn ò bá fún ṣàkítọ̀ ìbínú òníyọ́ fàyọ bàbá Ibn al-Qayyim kọ́lọ̀mbà nìkẹ́ bàbá nínú tíra àwọn al-Jawabul Kafi wọ́n ní wa amma shirku fil iradat ẹ̀ rí ìmọ̀ ṣẹbọsọ́lọ́mọba níbi èròǹgbà àtàníyàn fadhalika al-baharu odò ńlá ibú ńlá òǹdẹ́lẹ́yìn o léyìí tó ṣe pé la sahila lahu kò kankan tó lè tọ̀já ó kéré nínú ẹ̀dá èyí tó pé ọmọ mórí bọ́ lábala ìṣẹ́bọ sọ́lọ́n ìmórogún mọ́lọ́n níbi èròǹgbà fọmọnì àrọ́dàbí àmàlì ìgbẹ́rọ ọjì ìlà ẹ̀ ń bá ń ṣiṣẹ́ tí ò ṣe ń torí tọ́lọ́wọ́n bá nìkan àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ọ̀dà níyàn kankan torí ẹ̀ lè ṣiṣẹ́ kọ́lá níyàn pé òun fi ń wojú rí ọlọ́run kò fi wá ẹ̀san lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà onítọ̀hún fakọ̀dé àṣìrọ̀kà fi ní yá ti wá ìrọ̀dá ti irú ẹni báwọn ó ti ṣẹbọ sọ́lọ́run ó ti mọ́rogún mọ́lọ́run níbi èròǹgbà rẹ̀ àti níbi àníyàn rẹ̀ ṣùgbọ́n dípò eléyìí ẹ ká ní ikhlas ikhlas ni pé yukhlisu lillahi fi af'ali wa aqwali wa iradatihi wa niyyatihi oníkéyìí ò ṣiṣẹ́ nítorí tọ́lọ́run gbólóhùn tí máa ń jáde lẹ́nu rẹ̀ ṣe kọjá nítorí tọ́lọ́run èròǹgbà rẹ̀ àníyàn ọkàn rẹ̀ kọjá nítorí ọlọ́run hadiya al ni islam ó ní ìlànà nabi ibrahim aleyhi salatu wa salam allati amara Allahu bi ibadahu kullahum eléyìí ní ìlànà ó ní jọ́sìn ìyẹ́tọ́nà ọba tó pa gbogbo wa láṣẹ láti máa fi jọ́sìn fọlọ́n la yaqbalu min ahadin ghayraha ntọ́ba ti lè yàtọ̀ sí eléyìí ọlọ́run ọmọ ní gbà lọ́wọ́ ẹ̀dá eléyìí gangan ni pàápàá ìsìláàmù bọ́lá ti sọ ní inú suratu Ali Imran ayé ẹlẹ́ẹ̀karùndínní àádọ́rùn-ún wa man yabtaghi ghayra al-islami dina falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnba tún ilé ṣojú kòkòrò ẹ̀sìn mi yàtọ̀ sẹ́sìn ọlọ́run ẹnba ilé ń ṣe islam ó ń ṣe nítorí ọlọ́run ó tún ṣe nítorí nǹkan mi falan yuqbala minhu ọlọ́run lòun ní tẹ́wọ́ gbà á lọ́wọ́ onítọ̀hún o tó bá dé ògbìn dàlùkìá náà yóò